àwọn ìwà ìparí gbogbo ẹ̀ náà ni alhudud àbí alhukubat muhammadu là ń kà lọ́wọ́ kìtàbù shahadat là ń kà lọ́wọ́ àwọn ẹ̀rọ nípa ìjẹ́rìí ìjẹ́rìí kìtàbù shahadat àbí ìsìtàkàgbẹ̀yìn that is 2684 báàbù 29 ládẹ̀rẹ̀ nínú báàbù yìí kálá imamu bukhari rahimahullah imam bukhari báyìí pé báàbù la yas'alu al-shirki an shahadati wa ghayriha báàbù pé ààbùrọ̀ òbí lọ́dọ̀ àwọn tí ó ti musulmi al-shirk nípa ìrẹ̀ ẹ̀rí wọn àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí wọn ti ń dálì عضو رئيس الانتقال التروس قال شعبي رحمه الله وقال شعبي لا يجوز الشعرة على الملل بعد أم على بعد فأفع شعب لا تجوز شهادة أهل الملل أما تقول هذه السنة أبو الإسلام أبني أهل الملل أما لسمي أبو رب أريم أولي أريم أبو سنتالي بأولي كما تقول أمبير مبارك بعضهم على بعض ونمنا لقوله تعالى الله بضقي وأقرينا بين أم دعاء بغداء أواد بسمالاني يعني أتكولي له قال أبو هريرة وقال أبو هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال wọ́n gbọ́dọ̀ sí ní Abu Huraira ó ní alìbísí báyìí pé la tusaddiqu ala al-kitab ẹ má gbà wọ́n gbọ́ àwọn ala al-kitab ẹ má gbà wọ́n gbọ́ ó láti tó kàwé gbogbo ọlọ́dọ̀ kó kúrọ ní yíò ọ̀tún bá sọ ọlọ́dọ̀ kó dúdú ní ẹ̀sẹ̀ tó kúrọ ní wa qulu billahi wa ma unzila ilayhi sọ pé àwọn gbọ́dọ̀ bá gbọ́ àti tó kalẹ̀ wọ́n ma unzila tó kalẹ̀ wọ́n máa mú wọ́n ní ọ̀rọ̀ táwọn fẹ́ sọ yóò israeliyat ni sheikh ọ̀sẹ̀mín rahimahullah bí wọ́n sábà gbọ́ pé israeliyat ó pín sọ́nà mẹ́ta israeliyat al-akhbaru manqula an bani israel min yahud wa huwa aksar wọ́n ní níta ń pè ní túnbá sọ̀rọ̀ lọ wọ́n ní al-israel àwọn afọ́ tafsir náà máa mú wọn tafsir wọn wọ́n ní al-israeliyat eléyìí lè mọ́ sí lọ́dọ̀ yín bẹ̀rẹ̀ ọdún ṣẹ́rù tí mo ń kà lọ ọ̀sẹ̀ mí lọ́fà tí mo fẹ́ fi mọ́lẹ̀ wá fún wa torí àǹfààní tí wọ́n bẹ̀ torí àwa náà mọ ìbí náà máa sọ bí wá àti lọ pé Israeli yard ẹni bí bá kọ̀ ẹ́ kí sọ ẹgbẹ́ táwọn ara ó وني الإسلاميات أخبار منقولة عن بني إسرائيل من اليهود وهو أكثر دي بني إسرائيليات أنا لا ما يروي تعب هذا هو يهودي ونسي بوجه أقول ده النسارى لو أو من النسارى لدى النسارى وينقسم هذه الأخبار إلى ثلاثة أنواع أو أكثر متى أو إسرائيليات وكل صلى متى على أول على أقوم به ma àkàrà olùislam ìròyìn tí àwọn yahudi sọ tí ṣeré àti pé bẹ́ẹ̀ lórí koran àbí súnà tó bẹ́ẹ̀ lórí ọ̀ṣẹ́ ìrẹ́bẹ̀ sẹ̀dẹ̀kẹ́ èyí fọwọ́ hakun tí ṣeré àti sọ bẹ́ẹ̀ lórí ó jẹ́ gbà pé ni ni aláàkọ́ ni misaluhu irú ẹni ma rawahu Bukhari wa gairuhu an ibn Mas'ud radiyallahu anhu inú ẹni àti imam Bukhari gbà wà àwọn Yahudi sọ imam Bukhari wà gbà dísọ tó ṣe déédéé rẹ̀ tó wà pé já habrun min al-ahmari ila nabi ila rasulillah sallallahu alaihi wasallam fakala ya Muhammad ọ̀kan àwọn afá pásítọ̀ wọn àbáwọn sinagogi wọn sinagogo ilé ìjọsìn wọn gbé báyìí àwọn ọ̀gá rẹ̀ ọwọ́ bá annabi muhammad pé ya muhammad inna najid anna allah yaj'al samawati ala asbi'in awari nu sira pé Ọlọ́run ọba yóò kó àwọn sama sórí kankan wala ardina ala asbi'in lẹ́yìnà yóò kó àwọn ilẹ̀ sórí kankan wa shajarin ala asbi'in lẹ́yìnà yóò kó àwọn igi sórí kankan والماء والثرى على عزبين لينا يقومي أتي إليه إليه àwọn ẹ̀tọ́ alábẹ̀rẹ̀ síbẹ̀ kìtùrùkà kan wọ́n sáré àkàlákì ala israel lẹ́yìn àwọn ìdá yòókù kọ́tùrù kan fàyẹ̀kó lọ́lọ́wọ́ tó báyìí pé anamalik èmi ni ọba fàyẹ̀dáhì kan nàbí sallallahu alaihi ata bẹ́dà nàwàdìláwò àti wà rẹ́rìn dé pé ìrìgì ẹ̀fẹ̀ síta àbí ìyẹn ọgàn ẹ̀fẹ̀ síta tasdikan lima خبر لقول خبر حبر انا بيجري كل يوم تصور دودوني ايه يهودي يسوع دودوني انا بيراني اوديوا ثم كرى رسول الله عليه والسلام وما قدر الله حق قدره انا مولا بابتي يكون مولا با اودي والارض جميعا قبضته يوم القيامه gbogbo olùpátá yóò wà ní mutọ́lọ́kọ̀lọ́ níbẹ̀rẹ̀ wọ́sàmáwá àti mutawiyat bẹ́ẹ̀ ni àwọn sánmà méjì ọlọ́ọ̀kà wọn lẹ́yìn bìyẹ̀mí nìgbẹ̀lọ́wọ́ tún ẹ̀ subhanahu mímọ́ ní fọ́nà ọba ta'ala amma yushrikun ọgá tí wọ́n fi ń ṣẹbọ pẹ̀lú ẹ̀ lọ ilé ìyára àkọ́ الثاني الاكدي ما انكره الاسلام وشهد بكذبه وهو باطل اسلام شريعه تاكو ولا جالك يرى ليك توصو يهودي يوصو شريعه تاكو بنا سراوصو أنا يقول لي جاكو يرون لي مثال عمر او بخاري يروي ان قديم محارب عن جابر رضي الله عنه عمر سيدنا جابر رضي الله عنه قال كانت اليهود تقول أو يهود ما سبق إذا جامع رجل زوجته من ورائها جاء الولد أعور إنباتي أقول بس ما يقول عتين ojú ara náà ló ti súnmọ́ kí ẹsẹ̀ pé ní ibi títí gbàtẹ̀ ojú ara náà ló ti súnmọ́ àmọ́ látẹ̀yìn ló ti wá súnmọ́ rẹ̀ wọ́n ní ọmọ yẹn yóò wà ní abnormal yóò wà ní ẹjọ́ pé kò ní gbádùn tó handicap fanazala ti ọlọ́wọ́ wá sáré kàrà pé nìsá okun arfun lakum àwọn ìyàwó yín ọgbọ̀ oko ni fún yín fàátù arfakun ma ṣe ètò gbogbo ẹwà gbòyìn nígbà tí wọn ní oko yín ẹni ọjà wọn nírọ pé díẹ̀ bá súnmọ́ ìyàwó ẹ̀ látẹ̀yìn pé yóò wà ní abdominal àbí yóò wà ní disabled person ọjà wọn nírọ ó di yé ọlọ́mọsá àfọ̀rọ̀ yé wa. ọwọ́ ọlọ́ọ̀bá gbàjára ìyàwó dìgbà pé inú àwọn àròyìn wọn wọ́n ni olúwa tí náà gbẹ̀sán babalára ọmọ lórí ẹlẹ́ẹ̀kejì àbí lórí ẹlẹ́ẹ̀kẹ́dógún wọn wí ni ọwọ́ di wa so gbogbo eléyìí rọ ni fi wá pé àtẹ̀zírò wà tó ọkọ̀rọ̀ so rọ eléyìí báàtì ọwọ́ di wa pé hmm. hmm, ṣẹlẹ̀ ẹ̀sán ẹ ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ táwọn ọmọ bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ fi tẹ́sí àwọn òwò kọ́lẹ̀ máa jẹ́ wà ẹlòmíì ọdí ima ṣẹlẹ̀ dáadáa àti àbúrú bí ẹ bá ṣe dáadáa irú ètò àánú sọ́tọ̀lá káàfà bí ṣùgbọ́n wọ̀kánà àbúhùmá sọ àlẹ́hà ọdí ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmá pé ẹ̀sán bàbá yẹn ní ara ọ̀ ọlọ́wọ́ bí bàbá yẹn ló jẹ́ tó bá wà láyé àbọ́lọ́wọ́ fi tẹ́sí àwọn ọmọ òkú máa jíkọ̀ fáwọn ìlú ẹ máa ṣe dáadáa ọlọ́mọdé àfọ̀rọ̀ الثالث ألا كتاب نمت على فعل الكثير ما لم يكره الإسلام ولم ينكره الإسلام وصقب باني الإسلام مستقو الإسلام وصقب باني الإسلام مستقو يجب توقفك إليه توقيف وليوسم به في ولو أن أو وفي نتقو توني مسلمين يتقو ما تشريع تقوين وفي نتقو توني قدين لما رواه البخاري في قديم البخاري بوا عن أبي هريرة رضي الله عنه كان أهل الكتاب يقرؤون التوراة بإبرانية يفسرونها بالعربية لأهل الإسلام ويقولون بوا أهل الكتاب وما كالتوراة والويدي إبري إبري, إبري إبرانية ويفسرونها بالعربية هم عطفوا الأربعة فهم أهل الإسلام المسلمين فقال الرسول صلى الله عليه وسلم لا تصدقوا على الكتاب اما بروا باو اما بروا باو تني اوكو تني ولا تقذبوهم اسمكوا لقرا وقولوا آمنا بالذي أنزل إلينا أو أتبع أن تلو بصق على وأنزل إليك تلو بصق على فوق ولكن تعده بها نوع جائز اللي كي يصرع مقباه اللي جائز هو جائز نيوان بس بس تقوى كيدا هو جائز أضيوع نوع جائز هو جائز إذا لم يخشى المحظور طبعا تقباه كيكاي أكو أرام سيارام بيليتي سويو لقول النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية ẹ sọ̀rọ̀ ń pa mi ọ̀rọ̀ mi ẹgbẹ́ bá gbé dópin convey my message ẹjísẹ́ mi dópin wọ́lá àyà kò bá ṣe àyà kan lẹ́gbọ́ yìí wà á dífò wà ń bani Isra'ila fala haraj ẹ sọ̀rọ̀ ń pa wọn bani Isra'ila kò sábà kò sí báwí mbẹ̀ ní wọ́n bá lọ́wọ́ ti takò àkídà sí ti takò wáàkẹ́ ó ti yé wa من كذب علي متعمدا ان يبقى ما قرم من وتبوى مقاله من النار ń tọ́jú àìtí ó dìsí nínú nánu àwa Bukhari Imam Bukari ló gbà ní ìsìwà eléyìí ni ọ̀nà mẹ́ta tí àwọn Israẹli yá ti pèsè ó díye wa títí ẹ̀ bá ń ṣe wá àti bá gbọ́dọ̀ bá rò pé ọ̀gbọ́n bẹ́ẹ̀ sọ Israẹli yá ti tó bá takò náà ti Quran àbẹ́takò àdìsí àdìsílẹ̀ bá a ti lónìí àbájọ́ bá takò tí Quran lè sọ pé irọ́ ni Quran lè pọ̀ àfilẹ̀ tabari hikma mun bẹ àmì nǹkan wẹ̀ ẹ̀wọ̀n kìtà tí mo sábà máa sọ nípa anábì Suleiman aleyhi salatu wa salam tó wà ní ààfin rẹ̀ tí màláíkà kú yọ sí tí arákùnrin kan náà àwọn ìjòyè rẹ̀ sáré bàbá anábì Suleiman ipe dákun máa ń pàṣẹ àtẹ́kùn láti kó gbómi kó lẹ̀ kó gbómi kó lẹ̀ kó máa gbómi lọ Dubai báyìí báyìí báyìí ìfẹ́ arákùnrin tí ń bọ̀ ìfẹ́ kó bá mi ń gbà yìí tó ń gbàdúrà láìka kú ọlọmọlákọlọmọ ọlọ́ńlọ ẹ̀dẹ́ yìí àmọ́ arákùnrin bó ti rí báyìí káàì ìbí ni arákùnrin bọ̀ agbẹ̀mí mi bí láì Ibrahim àìsàn bí láì Suleiman kò wé sáì wákàtí kátà kó máa gbé lọ mọ̀sákà kó bá dé wọ́n kí lọ́kọ̀ láì Suleiman wọ́n ni ara ah, sásùkò òun ti kéde ó dára àwọn àsùkò ẹ̀kọ́ ló tọ́ ọ̀rọ̀ ọlọ́run ní sọ lè mà ọ̀rọ̀ ọlọ́run tún ti wọ mọ̀lẹ́kà lè mà kí ló dé ó ní arákùnrin mi tó fẹ́ kọ́ lẹ́sìn àsìkò tó lò ti fẹ́ tó àsìkò tí ó lò láyé ti tó díẹ̀ náà ló kù ọlọ́run ti ní wọn gbọ́dọ̀ pa síbi ìbílẹ̀ yìí ìlú báyìí nípa wọn pa sí wọ́n ń tòun lẹ́sọ̀ pẹ̀lú tí ó kù sí sáàmù lọ́n lọ́n lọ́n kí ni wọ́n ń Jerusalem Jerusalem náà níbi sùlẹ̀mù àwọn jọ náà ìlà sáàmù tó dín nàbí Syria lọ́n afẹ́bá ti sọ̀rọ̀ yìí ìròyìn kẹ́mi kó fẹ́ sọ̀kalẹ̀ ní tíratẹ́ mùsùlùmí ìrìn àjò oṣù kan láàrin àwòrán kan nínú abúlé kẹjí ó kú ní ilẹ̀ Ṣáàmù lọ́nlọ́n kí ní wáyé ní Jerusalem amẹ́rò yìí kẹ́mẹ̀kọ́ ti fẹ́ dé lọ́nà ó ti fẹ́ dé ilẹ̀ Ṣáàmù ó ti kúrò dọ́ọ̀lù mẹ́lẹ́gà kó ti kúrò dọ́ọ̀lù arákùnrin yẹn ń bẹ̀lẹ̀ sí ilẹ̀ Ṣáàmù báyìí tálẹ́kùn gbé báyìí ó ti bọ́wọ́ kú ni ó ti gbẹ̀mí ẹ̀ ni eléyìí ti di nẹ́sì Kùránì ìnàlmọ́tà lẹ́bí fẹ̀yìnà òmùlà àkíkò ó di wa ilé ìkọ́ sọ bá sọ kò sábúrú ń bẹ̀ ó sàwọn ìsọ̀rẹ̀lẹ̀ yá tó kún nafsi kùránì jẹ́rìí sí ni ó di wa wọlá òtún àlè sáfúkú kò sí di wa òtútà máa sì ni pé ká máa pèpè fún kọ́lọ̀ jẹ́ àkókò dáadáa ká máa hùwà rẹ̀ irú àdámà mọ̀ lọ́lé mo kà gbọ́ láwọn kan dó mẹ́rin wájú ilé mẹ́rin kí lẹ́yìn tí wọ́n jẹ́ ìkójọba yìí wọ́n ní ọmọ kan lómi gbúdọ̀ wọ́n náà mẹ́rin wọ́n nígbà tí wọ́n tójú ọ̀rọ̀ yẹn ṣe pa lórí eré wọ́n bí ti gbé lọ́nà wọ́n náà máa dúgbò bẹ́ẹ̀ ni mo fẹ́ bá nìsùn ah! wọ́n ti parí náà láwọn kan wòrí ẹ̀rọ ẹ̀ báyìí ni ọkàn ọdún tí kò bá tí àsìkò bá tó báyìí àsìkò ní tó nìyí ọ̀kan náà wọn pé kí láwọn àwọn òbí yẹn wà wọ́n wà kí á lẹ̀ ṣẹ́yẹ táwọn ẹ̀kọ́ máa wà lábẹ́ wọn ní àsìkò ní tó lórí tí ó kọ́ lọ́wọ́ bá kó sànù wá ní. náà حديث 2685 أبي قال إمام بخاري رحمه الله إمام بخاري حدثنا يحيى بن بكير حدثنا ليث عن يونس عن ابن أبن أنا عبيد الله ابن عبد الله ابن عتبة عن ابن عباس رضي الله عنهما قال قال سيدنا عبد الله بن عباس قال لا يا معشر المسلمين أكبر يا وجوه مسلمين كيف تسألون على الكتاب وكتابكم الذي أنزل الي على النبي صلى الله عليه وسلم حدث أخبار بالله تقرؤون ولم تشبوا عبد بن عباس رضي الله عنه يا معشر المسلمين مكبر يا وجوه المسلمين كيف تسألون على الكتاب كلا بيري بيري يسألون على الكتاب كلا بيري يسألون على الكتاب وكتابكم الذي أنزل على النبي بين ترى عين تلون سقر فالنبي صلى الله عليه وسلم أحدث أخبار بالله أنسى العين في البقبور يولوبا ولا ولا وعن وأكلم يتقرعونه تنكا لم تشكوا يقول رجو رجوا كسر جنبه وقد أدثكم الله أن الكتاب بدلوا ما كتب ما كتب الله وغيروا بأيديهم كتاب الله يجفينوني كأن على الكتاب أو يهود بن سارة بدلوا ما عن تتشيني سلام بعض قصيم تلاوة وغيروا بأيديهم كتاب وتفوا ولي تلانا فدا فقالوا هذا من عند الله وواني إليه يتدلون لدواء ليشتروا به ثمنا قليلا هذه تعلو دين فلا ينهاكم ما جاءكم من العلم أفلا ينهاكم يسيكم وقفيني ما جاءكم من العلم عن مسألتهم عن مسائلهم عن مسألتهم مسألة وني ولا ولا والله مفرون برا ما رأينا منهم رجل قد يسألونكم عن الذي أنزل الآن كانوا كما بيلو وكي انت وثق على فوني كل دم بيلو بيلو هو ودي وا مسلم لا لا ولا ما بيلو كنت كنت تقول ما wani da wani gwamnati ba ka haifo ni hujja ne to sai daidai bin da zaka sai ina wa isra'iliyat in to sai daidai qur'an to wa mu tira su ko gonga ko ka bai ina wa isra'iliyat ni amma da goji only jesus can save bẹ́ẹ̀ni bible ló fọwọ́ pé no savior beside me bible rẹ̀ ló fi to say daidai and that's before me there is no god formed huwa al-awwalu أن يشهد بأفتمي هو الآخر والظاهر والباطن هو بكل شيء عليه. ó jẹ́ wà ní báìbù wọn báyìí wọn ò tíyẹ̀ eléyìí nìkan ó ti dédé náà sì kùnrin bí gàdá kàdé wájú wa ọlọ́mọ tá a fara yìí wọ́n lọ́ba. naam two thousand six hundred and eighty six حدثنا عمر بن حفص بن غياث حدثنا عبي حدثنا أعمش قال حدثني شعبي أنه سمع نؤمان بن بشير رضي الله عنه يقول شعبي بو تين نؤمان بن بشير مزبايب قال النبي صلى الله عليه وسلم الشرع مثل مدهن في حدود الله والواقع في مثل ما أنتو داك نبي رولو با أبي أنتو كسي رولو با kí n tọ́lu àwọn òfin ọlọ́ọ̀bà àti ẹni tí wọ̀lọ̀wá kẹfẹ́ àti ẹni tí ọdákẹ́ ọmọdé àwọn yẹn ń sàbúrú ọwọ́ adákẹ́ ọkọ̀ fún àti ẹni tó kó sínú ọ̀rọ̀ tí ń takò tí ń kọlu ọlọ́ọ̀bà lápèjú ibi àwọn yẹn ń sàbúrú ẹ̀ máa fi wá àti pa rẹ̀ ẹ̀yà fi wọ́n lẹ̀ ẹ̀yà fi wọ́n ẹ̀rọ ẹ̀ mọ́ fi wọ́n lẹ̀ anabi ni àpèjúwe wọn àti ẹni tí ó dákẹ́ nígbà táwọn èèyàn ń ṣe ìbàjẹ́ àtẹ́jọ́ tí ń ṣe ìbàjẹ́ yẹn àpèjúwe wọn làbí gbé kalẹ̀ subhanahu wa ta'ala mithlu qawmin istahamu safina ọdún àbí àwọn tí wọ́n gbọ́jọ ọkọ̀ ojú omi ni wa sara ba'duhum fi asfaliha ọkọ̀ ojú omi yẹn ó ní bí upstairs àwọn kan wà lábẹ́ nísàlẹ̀ wa sara ba'duhum fi a'laha àwọn kan wà lókè options وكان الذي في أسفلها يمرون بالماء على الذين في أعلاها àwọn tó wà ń sálẹ̀ yẹn tí wọ́n bẹ́ẹ̀ mumi wọ́n máa bá lè bá wọn tó wà lókè pé fún alómìnì ó di fatanaru dáwò bí wọ́n wà fún wa ta'azanu bí wọ́n wà fún wa fa'aza aka'atan wọ́n mú kọ́pù fọ́jà ala yunkiru asfara safina wọn ni a ah, kò ní káwọn máa dùn ọgbẹ ẹjá lu àwárá fún mi jù ká lè máa yọ wọn lẹ́nu mi ẹjá lu ọkọ̀ ojú omi asọ̀rọ̀ sẹ̀fìn náà kọlu wọ́n máa láka kí wọ́n ṣẹlẹ̀ kọlu kára tẹnàbẹ́tùn bí bí àti wọ́n lẹ́nu jù ní àbẹ́yọ lẹ́nu jù ní wọ́lá búdàlé animiyan máa wọ́n lè bá fi omi fẹ́yìn mọ́ á fẹ́ gbúwò láti gbúwò mi jáde

بمشكلة مشكلة مثلا تأودي قوله ويلقون أقلام أم أيهم يكفل ذر يقول لك وعن بينا إيه هو تقول وعم بيك إما إيه، دي له نعم نعم نعم

قوله إذ يلقونك أقلامهم أيهم يكفر مريم nígbà táwọn malik ọ̀rọ̀ nàbí ilá imran ibrahim ní obi mariam so àwọn malik ìran gbóngálùkọ́ pé ní máa tọ́jú ẹ̀ máa tọ́jú ẹ̀ ó di wọ́n amòjì wọ́n fi kálàmì wọn sínú omi tí ń sàn ọ̀kára ibn abbas iftara ó wọ̀járat aklam máa jizya wa'ala wọ́n mú ọkọ̀ ìbú àgbàgbà wọ́n ju àkàlàmì wọn sínú omi tíńsà ọdún yẹwà wọ́n ju àkàlàmì sínú omi tíńsà fàjára omi tíńsà wàhálà àkàlàmù zakariya zakariya olówó alékè omi وقوله ساهم أقرأ وكان من الملحدين أي من المصحومين وعدكه وقاله وقال أبو هريرة رضي الله عنه أرد النبي صلى الله عليه وسلم على قوم يمين فأسره النبي صلى الله عليه وسلم بوجه الرسول وجه أموية يبقى إبورا وسارع فأمر أن يسأم بينهم قالوا كفيدو وأن يكون سمجلان رواه fàyè òun yà kàlif ẹ̀dùbà mú gbẹ̀yìn tí kàkàlẹ̀ nípa ní wípé òun náà ni yóò borí wọn parí bàbá òun tó ni. ẹ̀kọ́ kí ni àríkọ́mọ̀ nípa ọ̀rọ̀ báàbù kọ́tọ́ ìdí àbí ìgbàgbọ́. ọlọ́run báàbù mùsùlùmí àti mùsùlùmí bá bẹ dé tààmù tàbùtà bá fẹ́ fún àmùjẹ ni ìtàdílẹ̀ ní ìsìn lápòjú wọn fún àǹtírà kan ní ìsìn. tíra ẹni kan ní wúlò àwọn tó ń fẹ́ gba tíra yóò tó tó bá nìkan bí ó di kọ yẹ́s ẹyọ kan ẹwà ta ẹwà dalẹ láì sẹ̀rù láì sọ̀kọ́ sọ́ọ́ nìkan pé ìtumọ̀ kábàáyé ni yẹ́sù ó dájú bá mú nínú ó di láì ó di yíwa wallahu ta'ala bẹ́ẹ̀ ni yàrá ìyàwó tó bá fẹ́ tíráàbù tàbí máa sọ sí bẹ́ẹ̀ ni. irú báàbù tí a ṣe yìí nípa ọ̀rọ̀ àwọn ọkọ̀ ojú omi tó wà sáyé lọ́wọ́ sílẹ̀ ìrìnà ìrìnà ìjẹ́nà láti. Hmm, eléyìí wọ́n mú wá fún wa láti mọ̀ pé èèyàn gbọ́dọ̀ dákẹ́ ẹni tó bá dákẹ́ ń bi aburú bí ẹ̀kọ́ náà ń ṣe aburú táwọn yẹn máa ń sàbòrò mùsùlùmí sọ pé ní alátìmọ̀ sí wáàzì dandan kọ́ ní káwọn yẹn lápèjúwe nìsí nu wa náà wọn bọ́ra sí wa wọ́n gbà pé tó bá lọ bí òkú bí jẹ̀nẹ́ìlà peter man abẹ kabiru máa sọ̀rọ̀ kan kabiru máa sọ̀rọ̀ kan ìmọ̀ báwọn jẹ́ sàkíyèsí ẹ̀ ó ní àwọn jẹ̀mọ́ Zaria ọlá ìpéwé tí ẹ lọ bí olókùn débi wọ́n sì wá àti bẹ́ẹ̀ ó ní mú àwọn tí wọ́n ń tẹ́bàjẹ́ bí wá láti olókùn láti máa tẹ̀rì sínú bàjẹ́ ẹ máa ń pọ̀ sí tó kò sẹ́ni kẹtí chẹ́ẹ̀kì ọmọ sọ̀rọ̀ yẹn àbí òdì òtọ́ rẹ̀ ní Kaduna alhamdulilayi bẹ̀rẹ̀ ní ọláyé pé àwọn kan kọ fún wọn wọ́n ti fẹ́ ṣe gan-an ń dínkù lẹ́yìn náà ń kó tíọ̀ àwọn àfihàn rẹ̀ àná ẹgbẹ̀rún fìbàjẹ́ lẹ̀ lọ́fà àti bàbá bùnbá rahimahullah ọdún ìlọ́bí ìjòkó báyìí ìyẹn mọ̀ gbalaga méjì ọgbàládà kò sí tààzíà ó ti gbàládà gbé kiri kò sí nàṣíà ó di ótọ́ ni gbogbo bí wọ́n ti ṣe nàṣíà lọ́gbẹ́ fi wọ́n rẹ̀ aburú ni ìgbìlọ̀ fẹ̀ bàjẹ́ rẹ̀ kó mi mú sí ìgbìlọ̀ mọ̀nrá àmì kò mú nkára nìkan lọ́wọ́ ní falẹ̀ yọ̀gẹ̀ yìí rọ̀ bìyẹ́ di ó ti wọ́n saburú ó ti lọ́ọ̀bẹ̀ ó ti máa saburú yìí and àwọn èèyàn fa ó yẹ pé tí ó sẹ́rù ní láǹfààní pé ìwọ ọwọ́ ọ̀dákẹ́ rẹ tó ń kàwọn òun ọ̀ràn lásán ẹ wọ ọ̀rẹ́ alájọba tí mo wá ìgbà yìí mọ́nà abdulrasaq bàbá tí mo fi yóò ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ alọ́ bí tààzíà wà òkú dókẹta bàbá tí bàbá tí wọ́n pè bàbá matazu alọ́ bí tààzíà yìí àwọn afá pọ̀ gan ní pé bàbá afá ni bàbá yìí náà àwọn afá pọ̀ gan náà mẹ́ta wá débẹ̀ tí wọ́n ń ṣe àdúrà wọ́n bá ní kí n ṣàdúrà n bá ṣàdúrà n bá ṣàdúrà n bá ní kí afá kan ṣàdúrà afá yẹn ọmọ bẹ̀rẹ̀ sí yálù ọlọ́wọ́ bá a ṣe pé it's so clear clear gbogbo tó wájú kó mẹ́ pé àmì ìròyìn bá wí gbogbo tó wájú kó mẹ́ pé àmì ìròyìn bá wí. har bàbá àwọn bra mustapha bàbá àwọn a muhammad ní à yóò gbé ìsì rẹ̀ amíru ìṣẹ̀rẹ̀ yìí lọ amíru ó fún lẹ́sì rẹ̀ má fọ̀rọ̀gùn má yẹn nígbà tí ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ọ bẹ̀rẹ̀ sí sọ ọdún ọ bẹ̀rẹ̀ sí kọlu ọlọ́run ó ní kí ni sábà ń pé kọ bá wọn pé bí ọlọ́ni iná láà ọmọ aláìkàtà owó ìṣọ́lú náà nàbí ìlú jẹ́ kí ẹwà kírun ẹgbẹ̀lọ́pọ̀ alhamdulillahi rabbil alamin ẹrọ́lọ́dù ọlọ́run ti ẹ̀bá yí kírun pàṣíkẹ́ nọ́mbà àwọn tí a ń gbà tẹ múra kankan sí ọlọ́run bá yí gbàwẹ̀ á ti tẹ́ lọ kódà ọlọ́run bò ní mẹ́rin ó ní làwọn yorùbá ní a ah! ibi asọ́dùn asọ́tẹ́ wà so ibi tí mi jókòó sí mo kàn rẹ́ ni ìmọ̀ pẹ̀lú agbègbè àmọ̀sábà lọ́wọ́ pẹ̀lú ìjọ yẹn mo kàn rẹ́ ni mo kàn rẹ́ ni àfẹ́rin náà orí yẹn wà rẹ̀ ẹgbẹ́ ẹbúra abdulrasaq ẹbúra abdulrasaq náà wáyé báyìí ẹgbẹ́ ọmọ ara ni wọ́n ọmọ ara ni bàbá tó sọ láìsí náà sọ àwọn ọmọ ara pọ̀ mbẹ́ gan ẹgbẹ́ rẹ̀ wá délé wọ́n sọ fún abdulrasaq pé ah, àfáàní ìkómọ ni ìyàwó ni everything ni gbogbo wọn wọn ti amúra tó lù rẹ yóò fún ọ àwọn àmì wò sí ó ní ah, àfáàyín àfáàyín kódà lónìí ìbíjà lọ ó ń sí wọ́n nígbà ọkọ mú orin o lọ́jọ́ bá àbúrò rẹ̀ sí ó di wa so gbọ́dọ̀ bí ẹ̀rọ àwọn náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ sábà ti wà á ah, àfáà fáàmùsá lọ́lọ́ bí jókòó kan wọ́n ní bí mòlúdì wòlímà wọ́n ní bàbá yẹn lọ pé mo kí ẹ̀yin tẹ́ wà ń jókòó yẹn kú oríire àwọn ọmọdé ti wòlímà yìí ìyẹn àádọ́rin ni wọ́n là ń délé ìyá wọ́n là ń délé yóò sì pẹ́ wọ́n délé ìyá wọ́n sì pẹ́ wọ́n délé bàbá ẹ̀bí kẹ́sì mùsùlùmí nìkan o kódà kẹfẹ́ nínú wọn wọ́n wọ́n débẹ̀ ló bá rí àfàmùsá lọ́kùnrin ah àwọn ọmọ rẹ̀ bí wọ́n àyìn báyìí ẹ̀jẹ̀ àdúrà ló báyìí ní ti láàbò ìsì yìí o ó di àbá musa lẹ́sọ̀rọ̀ níròyìn yẹn fún wa ó di yẹn ibùsẹ̀ rí nìyẹn kọ́lọ̀ ọba subhanallah ní wọ́n gbà tí ìbá ti haramu nìkan tí chance bá wà táwọn afọ́ bá ti fatuwa lórí ẹ̀ kí ẹ̀ máa ṣe ká máa ṣe bá ẹ̀ bá dàkẹ́ ó di yẹn wa wallahu ta'ala alam ká dó báyìí láàárọ̀ náà mo ṣe wo abdulatifi. àwọn wà ní ìjọba gbogbo àkọ́lù bá ń ṣàlejò ní sọ́sẹ́nì wọ́n àti sáàmì ti kan tó jẹ fún olùsọ̀rọ̀ pé àti ẹlọ́dà náà ẹgbẹ́ oúnjẹ wa àwọn oúnjẹ àwọn yóò fi mọ́. oúnjẹ ìgbé kàkà wa mẹ́rin ti fi àjò tó di yorùbá àlàyé ìdílé pé àwọn èèyàn tó gbé oúnjẹ wa mọ́. oúnjẹ wa mẹ́rin ti fi àti ẹgbẹ́ oúnjẹ fún olùsọ̀rọ̀ àti ẹ̀dá náà gbogbo ẹ̀gbẹ́ ní kásẹ̀ ńlẹ̀ nítorí wọ̀láyìí abúrú wà ń bẹ̀ a wà lórí ìròyìn fún yí wọ́n lọ bí jẹ̀nẹ́ìlà wọ́n lọ bí tààzíà òkú kan èyàn ńlá ni dẹ̀rú ètò fi ń gbé jẹ wá ó dùn pọ́ dára oúnjẹ ńlẹ̀ gan dẹ̀rú ètò fi ń du oúnjẹ tó fi ń du oúnjẹ ó ti pọ̀ jù kò fẹ́ sí yàtọ̀ bí àǹbí ìyàwó àti kìnnì ẹ̀dẹ̀ wò láti 1979 ní ṣé adam rahimahullah يبقى شوقي والشر, والشر ما في البدع أنها تنتشر بسرعة قد تجاوزت عاب البدع حدود بلاد يربى ودخل بلاد أوسع في عبروا عن البدع كي إما تكاكر كياكيا بدع كما جنجلوكي witness before then wọ́n jẹ́mílélókù nílẹ̀ Haúsá àwọn ẹ̀jẹ̀ délẹ̀ lóòótọ́ àbáwọn tó máa jẹ́mílélókù ó dé wa أني قد جاوزت هذه البدعة بلاد اليوروبا حدود بلاد التين على لا يوبا ودحرت بلاد أوسع دعوة تعمل في سنة وثمانيسي أكجانو على àníkún wá kó tó lọ sí òkú kó tó lọ sí bẹ̀rẹ̀gán kẹ tó dé bá wọ́n ti pọ́kó tukùtù báyìí ló bẹ̀rẹ̀ náà níjọ́ tí èyí mọ̀mọ̀tì èyí múlé mọ̀mọ̀tì èyí dangu sáláìsì tá a lọ bẹ̀ tá a jọ kírun sí i láti gbé lọ sí bẹ̀rẹ̀gán labade ló bá gbé wá sí wájú aláàjì wọ́n gbé sí wọ́n kẹ́ gbé kúlà yẹn sí wájú aláàjì ni òtítọ́ aláàjì bísímìlà aláàjì bá sí o bébí mo sì sí o ní ìmọ̀ bàbá wájú aláàjì wọ́n gbé sí o ẹmọ ọmọ ẹmọ náà mo ní bóbi bóyá mo sọ pé mi yà ilẹ̀ ẹsẹ̀ mo ní bóyá ilẹ̀ ẹsẹ̀ o bóyá èmi ni ìrẹ̀lẹ̀ sí. ìpè àmọ́wájú ni wọ́n gbé sí àmọ́wájú ni wọ́n gbé sí àbí mo sì. náà wá a ẹnẹ́dìẹ́ mi atukì kúlà ọ̀nà àmì bisimilà mọ̀ ní bisimilà nkiri ẹ̀rọ ajé ọba mọ̀tí bisimilà ẹ̀lọ́kù ọlọ́run síwájú wọn lẹ́gbẹ́ sí ó di ẹrù pé mo ti rẹ́dì ní kátó ti background mi no it's, it's terrible supreme council for sharia bá ní uh, government college erimi college ọmọ rẹ̀ kiri gan ọmọ rẹ̀ hasan ìyàwó ẹ̀sẹ̀ láìsí wọn ní kánikánni wọn ní àwọn ah, ti lọ sí bẹ̀rẹ̀ gíràn rẹ̀ jẹ́ ká parí mítìn lẹ́kẹ̀ẹ́ náà kálọ̀ nípàdé wọn nílé lẹ́bàá parí mítìn lẹ́bàá nípa nípàdé wọn nílé nígbà àdébẹ̀ báyìí wọ́n ti yọ síbi sí ẹyẹ ráìsì lábẹ́ ẹ̀jì àtijà sẹ́jára rẹ̀ igidẹ́ pọ̀ wá dúró bàbá yẹn so kò ní dùgbọ́n yẹn ta tẹ́ǹtì wọ́n ti tí àwọn oníkàlẹ̀ lábẹ́ ẹ̀jì lọ wọ́n ti wọ́n ti ẹni tó sẹ́mọ́ sí ẹ̀yìn da ana kira mai izatu bid'a wa ikamatu sunna yanzu mun zama izatu sunna wa ikamatu bid'a duk inda muke ci abinci a wurin ta'aziyya wani gaskiya ne gaskiya ne gaskiya ne gaskiya ne ku tafi siyo wa rele a wajen yayi gaskiya ne gaskiya ne amma ku tafi siyo wa rele a asibitin da zan a yayi akwai ba ku sanuwa wa alaikun salam billah abu shi professor abraman kakuri se orí tíra tí a ṣe ó láti two thousand three tó ti dé lóun tẹ́sí tíra yìí ìfẹ́ òun ó bẹ̀rẹ̀ àmọ́ bí àìkú mo wo ní òun fi ṣe tíra yìí ní òun dùn gan ìsèmìtì ní ìjẹ̀ka aláàjì fún ẹ pọfẹsọ alárúnà ó náà kó kọlù náà pé àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀bà pẹ̀lú tíra yìí yóò ṣe àǹfààní gan bọ́t ká tún ṣe èbò ká sì bá kó wá sílẹ̀ yorùbá kọ́pọ̀ mọ́ náà tó ọgbọ́n táwọn alẹ́ tì láti ṣeun

ìjọ tí ìyàwó rẹ̀ kú wọ́n bẹ̀rẹ̀ gbé ẹ̀rà dixon mílò mílì ẹ̀kọ́ gbogbo ẹ̀ lẹ́yìn rí pé òun náà di ìlànà láàbọ̀ pé ààrẹ máa ṣe wá sí yẹn torí ṣe bá tẹ̀lé mú mi àdúrà àdúrà ó dé kí ìbàjẹ́ yẹn kọ́ máa fò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sí méjì bẹ́ẹ̀ kò sí méjì bẹ́ẹ̀ ẹni tó ń ṣe mí ni pé kò sí násìkà káráwó tó ní ẹ mẹ́sìwáàzì.

والله تعالى عالم نعم هذا رأب بابا بابا باز رحمه الله أما أما شنكتي نسبه متربع يفيري أما شنكتي بابا باز يوم يتهري gbogbo mọ́lábà mẹ́rin ló fi hasoli very young man ó di ra tí bá dé Saudi à ó nà kó Saudi à ti di nǹkan nísìn ó nà fọlá ti barka tí bá dé Madina ọdún rẹ̀ muslim jẹ́ pọ̀ sí láàrin mẹ́gbẹ̀lú ìṣàì ọ̀pọ̀lọpọ̀ àwọn afánimọ̀ ṣe wá sí àmọ́ ọ̀dọ́ làwọn mùsùlùmí jọ pọ̀ sí gan-an wọ́n sì kí tiẹ̀ ará Mauritania ni wọ́n ní Áfíríkà ibẹ̀ wọ́n ti di ará Saudiya ọlọ́ọ̀kọ́ bá kẹ́ gbogbo wọn lọ́kọ́ sànù wa. tọ́ndínlá. àwọn ọ̀gá ni wọ́n gbé ìlú wọn tó wọn gbé ní ìwà àgbàjẹ́ àtiwà àgbàjẹ́ àtiwà iṣẹ́ àbẹ̀yẹ̀bẹ̀ wọn gan ti ní ìwò dáhùn sí ìpínlẹ̀. àwọn kò sàlọ. ya ọ̀gá sọ wà nù. wọ́n wù ú gbogbo àwọn àpá ìtàlá yẹn fún gbọ́dọ̀ wọn mọ̀ pé wọ́n mọ kátìrà ṣùgbọ́n mo rí pé àfáà fún náà gẹ́gẹ́ pé tó lóhùn gan pé tó bá díbẹ̀ bá wọn bẹ́ẹ̀ náà tí mo nǹkan tẹ̀lé ẹgbẹ́ pínta kò fún mi wà láì n ò dáná bẹ̀ o àmọ́ kán dáná bẹ̀ kò bá ti bẹ́tà torí kúlà àwọn kúlà àkàtì òbí ẹ̀ nínú rẹ̀ rí ni àwọn olówó yẹn kàn fọkà inú mọ́tò tí bá ní kúlà kúrò ń jẹ ní lọ bí mo gbọ́ pé táwọn bídí àbá rí wọ́n fi sọ̀rọ̀ síwájú pé ẹni wọ́n mọ̀jọ lórúkọ àwọn èèyàn wọ́n jẹ lóko yìí nítorí nígbà tí Ibrahim Arab kú olùdó àforí bọ́lọ́jì títí ẹ̀gẹ́ olùdó àforí bọ́lọ́jì ẹ̀rọ pé àná Ibrahim Arab ọba gbé màlúù wa màlúù yìí ọba gbé wá síwájú tà ń bẹ̀ ọba súnmọ́lẹ̀ ń bẹ̀ tí má ti sọ̀rọ̀ kí àwọn àbúrò ní eh, tìlú ìlú ọ̀dọ̀ àwọn àbẹ̀gẹ́ níbi àìmọ̀ màá gbàgbọ́ àmọ́ àgbà gbogbo ayé bàbá àmàlà ọlọ́básàrù mi wọ́n lọ ọlọ́básàrù mi mo kí ọlọ́básàrù mi tẹ́ mọ́ wọ́n bọ̀ àfa àwọn pinna sì ní yìí òbí alẹ́yìn bíi mẹ́mú àwọn àrò fẹ́dà wọ́n ní ẹtí jókè agbára mẹ́rin ká máa jẹun lólókù màálù làwọn àfa àyìn so mọ́lẹ̀hùn àwọn àfa àyìn <laughs> wọ́n ti màálù mọ́lẹ̀hùn ìbílẹ̀ ti sì jókè lóòótọ́ wọ́n bá rí màálù lọ́ọ̀kẹ́ lóòótọ́ bóyá pé kíjà ń di àwọn ẹbí Ana rẹ̀ nìkan ni wọ́n jẹ màálù ètò kò sí ẹnì kankan ní kejì tí wọ́n fún ní ìkìlì ẹnì kan torí bàbá yẹn àwọn ọmọ tó bí lé fọ́ọ̀tì bẹ́ẹ̀ làwọn ọmọ wọn ti bímọ àwọn ọmọ wọn ti bímọ so oúnjẹ yẹn gan kò káwọn nínú ilé wọn yìí àmọ́ ìgbé màálù wa bẹ́ẹ̀ yẹn ó di ó ti ó ti ó fọ́ nǹkan lójú nígbà wọn máa bí káàkiri mo dún màálù wọn nígbà tí mo ń bọ̀ wá wọn ní kí wọn á dún màálù àwọn sábà máa ń tàzíà ẹgbẹ̀bí fóònù tí a ti àbí ìṣíwájú tí wọ́n kó ní máa dú máa lò ó bí àṣọ́bọ́sẹ̀ bí nìyẹn àtikọ́ ka àìsíwájú yẹn náà mo sọ fún Yakubu Musa ní Katsina mo ní mistake la ṣe o ó ní bá ní mistake la ṣe yóò ní sẹ́bùn ìṣara wọn mo ní mistake la ṣe o mo ń dẹ̀ wúrẹ́ ìta àti múra kankan sọ̀rọ̀ kó kama ma jẹun bi olókùn kama kò yà ebi àná ilé kùn mọ tá tá ara yìí fún kalẹ̀ kó wà jọ ń bẹ̀rẹ̀ kalẹ̀ kalẹ̀ ma jọ ń bẹ̀rẹ̀ bí abẹ́rẹ́ la múra ń tọrọ olókùn bí kọfà má dà ní wàláyé gaskiya ni àfún mi àwọn ti gbóná dẹ̀ yìí wàláyé gaskiya ni lọ́fà ń náà ń tọrọ fún tíra yìí àwọn ìgbà àlàmọ́ lè fún ní Abuja amúlọ́sí Abuja àgbẹ̀mọ́ lè fún balawulawo ni wọ́n yà sọ pé mo ní mo kà láfa àwọn akọ́ àwọn náà píríǹtì wọn làwọn go to the ní wọ́n ti rẹ́ ráyè ní ọjà yorùbá ní yorùbá yorùbá làákà ìpọ̀ nínú wọn tó ní làákà bí yorùbá sọ̀rọ̀ wọ́n dé bára yìí tán ìyẹn ráyè tí ìbá ti ráyè náà kì í yẹn ráyè ń wò ráyè tẹ́bá ní ọ́fíìsì help ní ọ́fíìsì ìjọba ni ìdẹ̀wé tí àwọn èèyàn ti wọ́dọ̀ wọn mẹ́rin àdáre ẹgbẹ́ mínísírì kẹ́ni gbogbo gbogbo àwọn ti ráyè rà kó tí ra náà kọ́lọ̀ kó sànù wà ní bóyí tàbílì ní ẹsẹ̀ ìyàfà bóyọ kí ló sọ pàpà tíra wa òun láà fún mọ́ ní kó máa ọmọ alẹ́ kí wà kẹ́nu mọ́ ní kó máa ṣe fọ́lọ̀ lórí tíra ẹ̀ mo fún bàlá lọ́ba yìí àwọn jẹ́yìí di asùnmọ́ ẹ̀ máa jẹ́yìí jẹ́yìí kọ́ wa kọ́ wa ṣe lórí ẹ̀ ó lè ní owó lọ́bì yẹ pé ó ní owó yẹn lọ́bì yẹ pé torí nígbà tá a gbé ọ̀rọ̀ àmì ìrù fásán lọ́wọ́ pé létí ń kọ́ kó parí ẹ̀ wípé ẹsẹ̀kẹsẹ̀ ló fún ọ ní one million naira lórí ìjókòó ní ìrún fún ọ ní one million naira kó fi parí ilé ẹ̀ nílùú amiru fason madam mr mustapha kọ́mọba àforíjì hmm. ó di bó ti lọ ní ó ní wọ́n yẹn lọ bí ẹ̀fẹ̀. الكفر إلا بالله سيدنا أبو إما أديوني تو قصر ما بجبوت رئيس امريكا مستندين في ذلك الى قاعدة اخذت الضرعين متوهمين أن واحد من هؤلاء الرؤساء المرشحين سيكون أخف وطأة وأقل بأسا على الإسلام والمسلمين الكفر ملة واحدة وربنا عز وجل يذكر هؤلاء المسلمين الذين يظنون أنهم يطبقون قاعدة أخف الضررين قال تعالى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم وأنا إن أعجب فأعجب كل العجب من هؤلاء الشباب الذين يركضون إلى مثل هذا الوهم كما جاء في سؤالك بارك الله فيك والله عز وجل يقول ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار نار الدنيا قبل نار الآخرة لذلك نحن نقول لا يجوز المشاركة في مثل هذه الانتخابات لأن هذه مشاركة تعني موالاة عملية للكفار وذلك محرم بنص القرآن حيث قال رب الأنام ومن يتولهم منكم فإنه منهم àwọn oúnjẹ àti bàbá yẹn mú wa ní bàbá tó sọ̀rọ̀ ní bóyá wọ́n fẹ́ mí ní bóyá nìkan ní mà nípa pé ìbò àìkú mọ́dìbò káwọn yẹn mọ́dìbò ọgbọ́n oúnjẹ àti wọn kò fọ́rọ̀ yẹn mú ogun Saudi ànífín wò àpéjú tó ń bá ní Amẹ́ríkà Amẹ́ríkà ẹfẹ́ ẹ̀kọ́ kìsìrì ní ọmọdébà ń bẹ̀ àwọn dáàrú mẹ́ta lọ́wọ́ àlágbà yìí táwa yìí a ní dáàrú Islam bíi Saudi ọba àdìgbò mùsùlùmí yóò wọlé bẹ̀ bí irú kánò ní sí kò sí bó ti fẹ́ dìbò tí Mr. Timothy yóò àjẹ gọ́vnà ní kánò kọ́lá kò lè jẹ́ dẹ́pítì gọ́vnà bẹ́ẹ̀ ni Katsina bẹ́ẹ̀ ni Sokoto àbí bẹ́ẹ̀ kọ́ ni so tí o bá lóun mi ní dìbò Sokoto mi ò ní dìbò ní Katsina it's okay àmọ́ Nàìjíríà dárò làhàbù ni amẹ́ríkà dáàrọ̀ kúfùrù kò sí mọ́lẹ́dìbò ń bẹ̀ kẹfìrí ní ẹ̀rẹ́ wọlé ẹ̀sìn wọn lè kọ́ àwọn kẹfìrí máa bí ara wọn kọ́lá irú bẹ̀rẹ̀ gan tẹ́ bá rí kẹfìrí méjì tẹ́ bá rí pété nìkan fún yẹ pé eléyìí ó Islam irú Trump abigilẹ̀ pé ọdọ Trump abigilẹ̀ pé Trump ẹ̀rọ kó ń burú Islam ju irú Mubarak ah, lọ abigilẹ̀ pé Obama lọ ilé yìí wọn lè pa wọn ti kẹfìrí pẹ̀lú kẹfìrí àmọ́ irú tiwa Nàìjíríà yìí tẹ́ bá rẹ̀ ní bíbù àwọn kẹfì ní màrú wọn lè fojú yín hàn yìí bí ẹsẹ̀ nìkan kan ọlọ́mọdé àárí tó bá kó àwọn israeli tó bá lò wọ́n ní asa assembly ní federal house of uh, reps tó bá ṣe lọ́ọ̀ ìṣe kẹ́sì nàìjíríà ọ̀dà so president wa yìí o àwọn israeli sọ pé kó máa dáàbò bò wọn tó bá kó wọn wọlé kó tálẹ́ tálẹ́ tálẹ́ yìí tí bá ń ṣe lọ́ọ̀ ẹ̀fẹ́ ẹ̀kọ́ ẹ̀jẹ̀ rẹ̀ tí wọ́n ní spika yìí ẹ máa lù máa sí àmọ́ inú máa sí nìkan ní kí wọ́n jáde sí àmọ́ kò sẹ́ni tí ó sọ̀rọ̀ tí wọ́n ti dán òun kò yín dárò làhárùbù làbí dáwà yìí dárò làhárùbù àní dárò kófòrò àní dárò islam àní dárò làhárùbù dárò làhárùbù pé àwọn fàmọ́ àwọn ọ̀rọ̀ ni àkùrọ̀ àwọn kẹfẹ́rẹ́ tẹ bá gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nínú àwọn churches wọn tẹ bá gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nínú àwọn churches wọn ọ̀kan sọ pé kò sí ní church tọ́pọ̀ tó lẹ́yìn nàìjíríà gbogbo àgbáyé torí àwọn àwọn pọ̀jù káwọn náà ti péjú àwọn hàn nítorí àwọn torí káwọn dìbò fún Christian wọn mẹ́rin lazalik ẹnì kan wá sọ pé fatawa yìí náà fẹ́lú Nàìjíríà náà wọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ àtúfàtàwà àtúkọ́ yìí rò bí ahawal wọ zaman wọ afghan fatawa ẹ máa change pẹ̀lú àwọn ahawal ìṣesí ti bá ń ṣẹlẹ̀ wọ amákin àtàwọn ààyè ìjọba ẹ̀ ṣẹlẹ̀ fatawa tí wọ́n ṣe ń Saudi akọ́lá sẹ́yìn mọ́sá rí àwọn jẹ̀mọ́ kan wá láti Saudi Arabia ètò ìbò ìwọ̀n káàkiri àwa lọ sí gúnmi ìgbà yẹn wọn ò tí ì separate àwọn obìnrin àtọkùnrin kò lóore kí ó ní clark náà ni wọ́n jọ wà bá a ṣe wọnú clark yẹn báyìí amiru wọn àjọ wájú amiru jama yẹn àjọ wájú bá a ṣe wọnú clark yẹn báyìí tó rí àwọn obìnrin ó bá kọjú sáwọn yẹn rẹ̀ fi nísà fi nísà fi nísà kìfì fásitì nísà pé àwọn obìnrin wà nù àwọn yòókù ọ̀wọ́lé náà. Ala ni òun gbọ́ tó wọlé kò síjú àwọn tí wọ́n wà ní àwọn student yẹn orí bọ́ọ̀dù nígbà wọn òbí ẹ̀kọ́ nǹka nǹkan kò sí níbi bẹ̀rẹ̀ sílẹ̀ tàbí ìpàdé jáde mẹ́rin lóòótọ́ ní Saudi láti nursery tó dé university jami'a Ummul Qura wọ́n ní pàdùkàjà làwọn obìnrin lọ́tọ̀ ó di ẹ̀ fine àwọn ẹni tó ṣe Nàìjíríà táwọn ní a ní rìpọ́tà jọ̀bẹ̀ pé àwọn ọ̀nà university ṣé àwọn asọ̀ àwọn ọ̀nà university

ẹ wo small effort tá a ti ń bẹ̀rẹ̀ adúgbò ọlọ́ọ̀bà sọ̀rọ̀ tààrà gbogbo wa mọ́mọ́ adúgbò ọlọ́ọ̀bà ẹ wo small effort tá a ti ní mẹ́ríkàsì yìí àti àwọn ọ̀sọ́gbẹ́ mẹ́ríkà dọ́kítà obìnrin aláwọn lọ́yàsì obìnrin aláwọn engineers àwọn ọkùnrin aláwọn kò fẹ́ẹ̀ sí fóòlì náà kò sí fóòlì náà tá a ní kiri ọmọ kan fi rìsọ́ọ̀tì àmì ń jíbi jẹrin ní Bakarfi ó ṣe dentist kílẹ̀ pé bí sí ìṣẹ̀lọ́gbà jáde sẹ́tùkù yìí ni àbí sùkú àwọn ọmọ àfá yìí bí sí ìṣẹ̀lọ́gbà jáde ó di ìgbà lóṣù bẹ̀rẹ̀ nọ́ọ̀sì sùkú bí sí ìṣẹ̀ kílẹ̀ pé bí sí ìṣẹ̀ yẹn first class sùkú jáde bí sí ìṣẹ̀lọ́gbà jáde bí ẹ̀rọ ẹ̀rọ ẹ̀fọ́tún náà nìfà ó ti yé wa ó ti rí nìyẹn ṣáà pé gbà sí nàìjíríà jẹ́ nàìjíríà irú ọmọ yẹn ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti fún níṣẹ́ kó bá fẹsẹ̀ kájáde ewa náà wílẹ̀ ṣé ewa náà lè máa pè fúnà lè pè ní ewa náà bí lọ́wọ́ tí wọ́n ń gbóbi jáde pé mi ò máa sọ bí káwọn kan máa fi yín rẹ́rìn ó di eyín ó di eyín ẹ wo small effort small effort ìta kò sí pé olówó kan ní pé ah, olówó kan ní o tí ń gbowó fún wọn kò sí kò sí kò sí tí wọ́n sọ gbogbo wa kò sí olówó kan nípa ló bàbá ìgbéró àgbélọ̀ jẹ mahmudu àbí ẹ̀ eh, àbí mọ́mìn mọ́mọ́ pé mahmudu àbí àbí mumin mo máa bẹ mahmud àbí mahmud ó lè yín ó lè yá afárá kí wá tell me káwá ní ìwó lọ́wọ́ ká ti dá ọsítà lẹ̀ ká ti dá àwọn uh, school of nursing school of uh, clinical medicine ká ní ìwó lọ́wọ́ ibẹ̀ ní wà mẹ́wọ̀n ẹlẹ́nu bá ìgbà ní òní ìjọ nọ́ọ̀sì inú ọjọ́ léyà yìí ìjọ léyà yìí lẹ́nìkan sọ pé bóòlù ẹ̀sẹ̀ nílẹ̀ ń bẹ̀rẹ̀ náà bóòlù sí obìnrin kan wá ló ní wa ní wọn dé pé bóòlù àti ìlú ẹ̀bá ìbá kí nígbà tó ń ti wà àwọn òwà bíbí ayé rí ohun ọmọkúnlẹ̀ kan tó wọ́n tó wọ́n tó báyìí wọn bẹ̀ ó sì ara àwọn líla owó ni sí ara àwọn líla owó ni pé láàrin gbòòrò ó di mo ní ọlọ́wọ́ ba lọ́mọ máa pèsè àwọn ìgbà ìfú sẹ́ẹ̀ rẹ̀ ó di eyín kò dẹ̀ sí pé ànùrùdín ah, olówó rí mílíọ̀nìyà ni eh, kọ́ ní fún ọ lówó kù sí ó di eyín tó káwá jókòó tẹ́tẹ́rẹ́ tẹ́tẹ́rẹ́ jókòó sàárà ní kò bá mu so àwọn tó irú àwọn fatawa tí wọ́n ń ṣe yẹn tí wọ́n sọ pé káwọn yẹn mọ́dìbò yẹn irú fatawa àwọn ará Saudiya ni fatawa àwọn ará Amẹ́ríkà ni ó ti sọ àmọ́ àwọn Nàìjíríà kìí yóò Nàìjíríà ayà tí mo wá yẹn gan yọ lọ́ọ̀ gẹ̀ẹ́sì wa ọ̀làǹtàrà dà ánkà Yahudu wọ̀là Nasara àtàtàtàbí ẹ̀mí látọ̀ mo wà Mọ́kà tó bá lọ sí àjì gbogbo ẹgbẹ́ lọ sí àjì láti on fourth fifth sixth ẹwà ní maka gbogbo ètò wa maka of the hijja torí on ninth on eighth, lẹ́ lọ sí Mina ẹ̀dùn bàbá sáràfà so láti on fourth gbogbo yẹn so wọ́n máa ní maka conference mu'tamar maka maka conference wọn pè láti fourth fifth and sixth ní wọ́n fi ṣe ní àfáà kan

ọlọ́ba àtàwọn tí wọ́n jẹ́ mùsùlùmí náà àwọn tí wọ́n draft lẹ́tàrí tálámà ń pakọ́ sílẹ̀ nàìjíríà nígbà yìí kò sí lọ́ọ̀yà kẹrẹ́ndé first confirm ọ̀rọ̀ yẹn ni wọ́n ní nínú tí wọ́n kọ́ ni with the, the fear of God the fear of God former rector kaduna police ní sọ fún mi ìyẹn nura yakubu àti sọ̀rọ̀ wọn ni kí n wo bi tí àwọn kẹfìrí tí wọ́n hate islam ni with, with the fear of God what we consider as lásán ìgbì wọn with the fear of God tí wọ́n kọ́ sínú constitution ìgbì wọn nù wọ́n ní tí wàá ìdájú máa everything God God God God What concern the constitution with God wọ́n fẹ́ kó wọ́n yọ kó mẹ́rẹ̀ àwọn mùsùlùmí wọ́n yàrá fún tẹ́ bá ń lọ káwọ́ state house ẹ̀rí kí ni tí wọ́n ṣe bí dóòmù tí wọ́n ti lẹ́nu ọ̀nà báyìí bí state house wà lẹ́gbẹ̀ẹ́ Islam yẹn wọ́n kọ bisimilahi rahman rahim síbẹ̀ wọ́n ti fẹ́ wo ti pẹ́ kódà àti bí gẹ́gẹ́ jàǹgbà tí ẹrùfà yẹn yẹn sùpá di ọ̀nà tó yẹ kọ́ yóò gbẹ kí ni dùn báyìí tó bá gbé state house yẹn tẹlẹ bá bíbẹ̀ ìwò green báyìí wọ́n ti pé bisimilahi rahman àwọn sàdánà wọn ṣe inú wọn nù láàrin gbogbo ẹgbẹ́ àti towó towó lásán kéde ìlẹ́rọ̀ àgbà náírà ìṣèlú náírà gómà ọba àjẹwò ẹ̀kọ́ àbí ọ̀yọ́kù ó di ọlọ́ọ̀bá ńgbà tí a dé yálàdùà tó ń yọkùn kọ̀tọ̀ fẹ́ tẹ́jì òkú yọkùn wọ́n ṣe ti wà dójú ẹ̀ ẹ̀ka ní ká mọ́ dìbò àmọ́ ń tàn ṣe. náà kọ́pì dákọ́ bí èrè ní pé à pẹ́tọ́ wá jẹ pẹ́rẹ́sì nàìjíríà tó ṣe ṣẹlẹ̀ àwọn júnálẹ̀sì ìfọ́ọ̀sì dákọ́ bí èrè ní pé ní ìfọ́ọ̀sì dákọ́

àwọn ọmọ ẹ̀wọ́n hìtì tàbí rẹ̀ sàdáwọn náà ó kàtó dìgbò yòrò àwọn speech ẹ̀rí wọ́n máa kọ́ pé let's we forget our speech ṣe tàbí wọ́n ṣe wọ́n challenge sàdáwọn náà sàdáwọn náà wọ́n náà gbọ́ pé máa miss politics máa Islam máa ah, politics ẹni bẹ́ẹ̀ ni àwọn ọ̀wọ́ lè ṣe ẹni bẹ́ẹ̀ ni because Islam commands peace harmony justice and equity I will like Islam to cover all the world not only Nigeria ṣé ẹ bá yẹn fún wọn ni bàbá yẹn wọ́n jẹ gbogbo náà lọ pẹ̀lú láwọn àníyàn náà fi tẹ̀síbà rẹ̀ sí ìgbìmọ̀ láwọn àníyàn náà fi tẹ̀síbà rẹ̀ ó di ọlọ́run yìí fún wa wọ́n gba àwọn gba independence ẹgbẹ́ àwọn party tí wọ́n wà ń gbà yẹn NPC tàwọn sàdáwọn náà a ní nepo tàwọn eh, amílù kánò àwọn náà takò sàdáwọn náà north nígbà yìí a ní NCNC tàwọn abagbakọ́lù bàbá tó wà mí tẹ́ náírà àti ìmú rẹ̀ báyìí àti a ní èjì táwọn ewúrọ̀ so wọ́n bá lọ sí kiri London òfin àti ìwé lọ́wọ́ àdéhìn ìwé lọ́wọ́ àmì àti tẹ̀síwáyé so wọ́n fẹ́ lọ ní Matama eh, Yusuf Matama Yusuf former minister of uh, internal affairs internal affairs ló bá lọ ló bá lọ bá sàlọ́ nípa àwọn fẹ́ lọ ọwọ́ àyọ̀ngàn àwọn àyọ̀ngàn gbà náà bàbá ni kọ́ọ̀lù bá sàrà bàlúwà lẹ́kọ̀ọ́ kó máa ṣe visa kọ́ọ̀lù bá sàrà bàlúwà lẹ́kọ̀ọ́ kó máa ṣe visa sàrà bàlúwà lẹ́kọ̀ọ́ gáà ìwé wọn wá London ìwé wọn wá London gẹ́gẹ́ gẹ́tàwé ló bá lè padà ló bá fún sàlámà kó má bínú òye o ọmọ yẹn kọ́ máa dá wàhálà rẹ̀ ni sàlámà bá fún ọ lówó kọ́ lórí bàbá visa ní Niger kọ́ ìgbà visa ní Niger kó padà wà London mọ̀lẹ́gbà bí nàìjíríà bá fún wa nàìjíríà lọ́dà fún wọn bá gba visa nàìjíríà wọn bá London wọn bá programs wọn bẹ́ẹ̀ ṣe bí banquet wọn bẹ́ẹ̀ ṣe kí ni wọn. but now the next program is dance dance dance the premier of northern Nigeria and the Queen Elizabeth ní ìsè dance dance dance àwọn tó ti kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ yẹn ní ní premier northern Nigeria Sardauna àti Queen Elizabeth ní wọ́n bí kìdí ti bẹ́ síta matama yusuf ó ní i'm representing the premier of western uh, northern nigeria ó gbọ́dọ̀ pírẹ́sìdẹ́ntì ọba ọba rẹ̀ sí ọba rẹ̀ ọba rẹ̀ sí jó tẹ̀dáwọn náà wá sọ fún tàfà balẹ̀ wa pé sórí àǹfààní àwọn ọmọ yìí ṣé ni màá gbé láwà ní ní màá jó pẹ̀lú àwọn oníhòòhò yìí ṣé ni màá gbé láwà ní àǹfààní àwọn ọmọ yìí nù akíní ah, àkíní àwọn gẹ̀ẹ́lì wọ́n ti gbé àwọn rìpọ́tà lọ àwọn nepo wọ́n ti gbé àwọn rìpọ́tà lọ tí wọ́n ó ti yé yín ó ti yé yín ẹnìkan náà wọ́n wà ní tó máa ti wà ní Kaduna yìí ìwọ́n fi hàn wọ́n fún jù ní profile àwọn èèyàn wàláhì tàláhì àwọn nǹkan mi ti mọ̀ pàwọn èèyàn mọ̀ nípa mi mọ̀ mú ìka kí á ń sẹ̀ sí ẹnìkan fi ọ̀rọ̀ bí hàn mí jù ní ọ̀rọ̀ bàtà lọ sí kò kọjú bàbúkà turíta tí mo sọ pé Islam save the situation bàtà wọn ẹ̀rẹ̀kẹ́ eh, OPC tí wọ́n bẹ̀rẹ̀ sí bá àwọn Hausa jà lẹ́kọ̀ọ́ táwọn Hausa náà fẹ́ strike ní Kaduna ìgbà yìí àti Kano wọ́n tẹ̀sí strike ní Kano tí wọ́n sí àwọn Yorùbá lẹ́sìn Kano gan Kaduna ìgbà lọ́lọ́ ni kí wọ́n ti strike effort mi pẹ̀lú Ibrahim eh, bàbá bàbá tó tà sí inú àwọn gbọ́n jáde ọ̀rọ̀ effort yìí àwọn surprise ibi ìmọ̀kọ́ ó di àwọn èèyàn tàbí wọ́n ọ̀rọ̀ afáàtìmọ̀ wí wọ́n á gbé jáde wọ́n á ṣe òbí tí ń ba àwọn obìnrin lọ́wọ́ bó ṣe rí àfáàyàn ni bó ṣe rí àfáàyàn ni ó di bó ṣe rí nìyẹn gbogbo nǹkan tẹ̀ ń ṣe kọ́dá dára àwọn èèyàn mark ọ̀rọ̀ ni ẹbá dìbò ẹdìbò ẹdàkùn ẹdìbò ẹdàkùn tuntun lọ ẹdìbò tuntun lọ ẹdìbò bó ẹjẹ wà ní seventeen years beyond the register so ti wọ́n kòtùwé láàrin kò sẹ́yìn báyìí ọdún yìí tẹgbóyìn gbogbo iná lẹ́lẹ́sẹ̀ àìlẹ́lẹ́sẹ̀ àkẹ́dìbò bẹ́ẹ̀ gbogbo ẹlẹ́dìbò ẹlẹ́dìbò Aṣe gbogbo wọn, aṣe ẹdìbò fata wata bàbá yẹn ṣe fine ọba saudi àmú mu saudi àní ọba amẹ́ríkà mú amerika amẹ́ríkà ní àmọ́ nàìjíríà adarul harb hmm. àwọn kìíní yẹn a ní ọlọ́wọ́ bá kúlẹ̀ sàwọn síwájú wa politicians wa lẹ́sàn-án rí tí jẹ́ mùsùlùmí tẹ́ ẹ bá wo wadi college national anthem nàìjíríà ẹ̀ rí pé àwọn bàbá yẹn wọ́n islam kálọ́ máa national jamaica àwọn amáka àwọn amáka tó ń wo bíbí àìkó gbèmìbì sọ́mọ national jamaica sọ́mọ ká jẹ tẹ̀bí ẹ̀sí compass kákin gbọ́. ọ̀nà islam oyin oh, o dọ́lọ̀ kìtẹ̀ yà rabbal alamin yà rabbal alamin ọmọ bàtà bá dáwọn ẹ̀dá ẹ̀hẹ́ èyí di àsòtọ́lẹ̀nà ọlọ́run fọ̀rọ̀ màá síwájú wa tẹ́ bá wo ọ̀rọ̀ yẹ ẹni pé áà ọlọ́run bá kọ́ wa sọ̀rọ̀ báyìí lẹ́sàn rẹ̀ ó ní guide our leaders right tani wọ́n pẹ̀lú ìfẹ́ sí God of creation Allah tẹ́ bá kakiri ẹni pé àwọn ọmọ wọ́n kíbọ̀ àwọn kiri ẹ̀rọ fúra kò jẹ́ ìwọ̀n tó bẹ́ẹ̀ láti change Nàìjíríà mọ́ wọn tó bẹ́ẹ̀ wọ́n fẹ́ kéde ilé yìí àwọn ló tẹ́jú sátidé àti sọ́ndé àwọn di àdúrà ilé ìjàdí tẹ́jú gbogbo ẹni sẹ́sà friday náà tó gbé kún àbí àbí wọn ò ló mọ́ni ó gbódé lọ́nu yẹn wọn ò bá kó sànù wa àwọn ni wọ́n dìbò ẹ̀mẹ́dà wọn lóhùn ẹ̀mẹ́dà wọn lóhùn. Hmm. wọ́n láyé ń ní pé ìrìnà sọ̀rọ̀ ẹ̀ lójọ ibi tẹ̀síẹ̀ ibi ìd ń pé ìrìnà sọ̀rọ̀ ìbò àwọn ibi àti kéèdì mi bìfọ́ ìbò pẹ̀lú ògùn àti kéèdì kọ́lọ̀ ọ̀ṣọ́ àdìbò náà lọ. àmàdìbò ah, wọ́n má dáwọ́ ọgbà abẹ́ tv wọ́n yà wọ́n yọ ara wa o yàdìbò. ṣíṣe àfáàní ni tọ́. ṣùgbọ́n ìlú ọ̀rọ̀ náà ń gbé ẹ̀yìn Amẹ́ríkà sọ pé tí wọ́n wá rí pé kéèkì gbé ní wọ́n rí pé eléyìí ò nípa ìsìlámù ìlà àbí eléyìí ò ní eh, hmm. ti ṣẹ́ṣẹ́ sí fún ọ̀gbọ́n ìlú ṣe oṣù yàrá dáhùn bí wọ́n láti rà wọ́n pé ó yẹ ẹni tó ń dà mọ́ pàtìkì lẹ́tì ìfọ̀kù wa bí àtọ́kọ́ sí mú kàdúrà wọ́n lọ́mọ sọ pé a ní ibi tí mo ti ṣàlàyé fún pé dáàrú Islam wà tẹ́ pé ẹ fẹ́ ẹ̀kọ́ mùsùlùmí ọ̀wọ́lé ẹ̀rọ bọ́lá sí i mo fi kọrọ sàwùdí àti mọ̀tò wọ́rọ̀ kánò wá kàtínà kò sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ sí mùsùlùmí náà wọlé ẹ̀sìn wọn lè bá rẹ̀ nídìbò dáàrò kúfúrú wa amẹ́ríkà Port Harcourt mẹ́bìnrin náà fáàmì o Enugu kò sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ sí kẹfì ní wọn ẹ̀sìn wọn lè nídìbò bẹ́ẹ̀ amẹ́rù Kaduna yìí dáàrò harb irú Ọ̀yọ́ dáàrò harb irú Èkó dáàrò kẹwàá abirù Nàìjíríà dáàrò harb kẹwàá ní ẹ̀sìn wọn lè wọ́n hàwá lè máa wọ́n hàwà ní ìmọ̀ ó di eyín bó ṣe rí nìyí so orú ṣẹ́ẹ̀kì environment yìí. àfáwà àgbà nabi wa muhammad sallallahu alayhi